وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وتتبعوا آياته قال تعالى ويقول الإنسان أيذا ما مت لسوف أخرج حيا ولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يق شيئا وربك لنافرنه والشياطين ثم لنحضرنه او جهنم جثيا وقال أيضا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وقال أيضا وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى وتقول يا أولي الألباب أعلم عباد الله أن الحج ركن من أركان الإسلام فرضه الله تعالى فرضه الله تعالى على عباده قال تعالى إن أول بيت وجع للناس الذي ببركة مباركة وهدى للعالمين في آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقد ثبت فردية الحج في حديث ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أخرج البخاري عشر عباد الله قصد مكة في وقت محدد لأداء مناسك مخصوصة وهو واجب على المسلم أن يبادر إلى أداء هذا الركن متى استطاع ذلك ولهذا التسويف وتاجيل فإنه تفريط وإضاءة وثبت من حديث عن عبد الله بن عباس رضي الله عنهما أنه صلى الله عليه وسلم قال من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتدل الضالة وتعرض الحاجة أخرجه أبو داود وابن ماجه أعلم عباد الله أن الحج امتثال لشرع الله واستجابة لأمره وانقياد لطاعته láti orúkọ ọlọ́run bá láti wá sọ kó lọ́dọ̀ ṣe ìkọ́rin ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí a ń bẹ̀rẹ̀ òtúbà wa tèmi náà pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ń jẹ́ Allah ọba tí ń jẹ́ Ar-Rahman ti kó nǹkan yìí náà ni ọba Ar-Rahim. bákan náà ọba ní ọlọ́wọ́ báyìí à ń dúpẹ́ fún à ń gbé tóbi pẹ̀lú ọlọ́wọ́ báyìí náà lámà lóhun kò pé méjì kò pé mẹ́ta kò sẹ́ tó dàbí rẹ̀ òun làwọn wá ní olùrànlọ́wọ́ òun là ń wá lálàforíjìn òun là ń wá ní olùsọ kọ́mọ́tà ìsọ wa ní gbogbo àwọn aburú ìlú yẹmi wa àti àwọn aburú tí ẹ wọ wa. ọlọ́run báyìí náà ni ọba ọ̀kan ṣoṣo tí ò pé méjì tí ó sẹ́ni tó tàbí rẹ̀ ọba tó lẹ́ńtà lè fi jọ́ ní gbogbo pátá ọlọ́run ọba yìí òun náà lọ́ba rẹ ní àná òun náà ní ẹni ọba rẹ ní èní bó ti dọ́là òun náà ní ọmọ ìjọ lọ́run láéláé. bákan náà la màmá dájú kúta anábì wa Muhammad ẹrú ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú ìfẹ́ ìkẹ́kọ̀ọ́ máa bá anábì kan bá wọn sọ wá bá rẹ̀ àti pàtàkì dáadáa tẹ̀lé lánàá ẹ̀rú sin ọlọ́run ẹja tó lọ fáyọ ọlọ́run o ẹja lọ bẹ̀rù ọlọ́run ọba ọkẹ́ káàtì kọ̀kọ̀ ká máa wá ronú sí àwọn àyà ọlọ́run ọba tá à ń gbọ́ ní alukur'an táwọn náà ń kọ́ àfúnra wa ní alukur'an ká máa ronú sí gbogbo ìgbà o ọlọ́run ọba aláàtúbà wa sọ̀rọ̀ bí ọlọ́run ní ẹ̀kọ́ ìyàwó wọn lọ́wọ́ ọlọ́run ọba àlejò ń sọ fún wa. ó ń gbé ìtàn wá fún wa nù kátó ẹ̀ka ronú sí ìbínú tí ó tẹ̀lẹ̀ rẹ ò o òun lòun lè sọ o. nígbà tí ti tí o ti ronú sí o tẹ̀ lé ṣẹlẹ̀ àbí tí wọn náà ti ti ń gbọ́ mi mọ́tò jẹ́ iyèméjì fún ọ àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ lóòótọ́. ọlọ́run láwọn èèyàn máa sọ jáde lẹ́nu wa nígbà tí bá wípé ní àwọn àkẹ́kù wọn ti kú ti pẹ́ ti ẹgbẹ̀rún ọdún sẹ́yìn bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ti ń kú láti gbàtọ́ lọ́wọ́ ti sáyé náà làwọn èèyàn ti ń kú láti gbàtọ́ yẹn tí wọ́n ń kú yìí gbogbo tí wọ́n ti ń jọmọ ànẹ́bí ádámà láti lọ bá lọ ànẹ́bí ádámà óbi dé ẹni tó ti kú bẹ́yìn lẹ́nu àárọ̀ yìí gàdí lẹ́mẹ́yìí gbogbo wa náà pátá fẹ́ ni wọ́n ti di ìyè gbogbo wa náà pátá wọ́n ti wá kú ọlọ́run wa nípa ti wá kú wọ́n ti kú wọn náà tó ti dẹni tó kú gbẹ̀yìn gbogbo wa náà lọ́lọ́run ti padà gbé dìde o. àwọn kan wá gbọ́ eléyìí wọ́n máa ń sọ ẹnu ẹ jẹ́ à nígbà kàkà tó kú ká tí gbogbo egun náà ó ti di tó kẹ́ fún gbúrúgbúrú tí egun ti le tó ó lè pé ilẹ̀ ti jẹ̀ níyì. wá lè rọrùn fọlọ́hùn tó do àdìdì a àtúwọ́ ara tẹ̀ nípadà ó ti wá ń sọ àwọn èèyàn lójú ọlọ́run wá ń dé kóyé wọn yìí pé kọ́ jọ yín lójú ẹ̀ ronú dáadáa nì ẹ bá ronú ètò ẹ̀kọ́ jọ yín lójú yín lọ ṣé báwọn yín sí jẹ yín lọ yín lọ jọ yín lójú nígbà tó jámọ̀ kó o tiẹ̀ jámọ̀ ìkẹ̀kẹ̀ afẹ́ kómi lásán yọ. Omi ọ̀hún, òun ló di irun orí. Omi ọ̀hún, òun ló di ẹyin dú. Omi ọ̀hún, òun ló di eyín. Omi ọ̀hún, òun ló di Omi ọ̀hún, lè padà jáde ń bẹ̀. káwa náà wo àwọn oríṣiríṣi sọ́ńtẹ́ǹsì tí ò jọra wọn lọ́dọ̀ ń kójọ kára wa ó wá jẹ́ sí wípé láti di omi náà ló ti jáde eléyìí lọ́yẹ kó jọ wá lójú ọlọ́ nígbà tó ti jẹ́ ìkẹta òun lòún ta yìí ẹ wá wo àwọn kéèkì tí gbogbo wa tá a bá sùn tó lọ́ọ̀ bá ilé fi ọlá sọ fún wa sọ fún wa ní ilẹ̀ ẹ̀kọ́ jọ wá lójú akọ́wà lónìí lógójì ọjọ́ atúnyípadà lónìí atúndì ẹ̀jẹ̀ kíkí lógójì ọjọ́ míì atúnyípadà atúnwá di déédéé bá ti ẹran téèyàn lè lọ́rìn abẹ́ ìdá. ìgbà yẹn wá pé ọmọ mẹ́rin ẹ̀wá wo ọba àlejò ọlá ó ti ṣiṣẹ́ yẹn bọ̀ ẹ̀wọ́ ti ṣiṣẹ́ yẹn bọ̀ gbogbo wa ti ní pé apá ń yọ. ẹsẹ̀ ń yọ ojú ń yọ etí ń yọ látara kí ni jàmá látara omi ìpìlẹ̀ abẹ́ni. ìyẹn náà ní sẹ́ni ọmọ ẹ̀kọ́ jọ wá lójú ṣùgbọ́n ọ̀kan náà tó ń bẹ̀ gbogbo wa pátá àti kọ́kọ́ wà lára ọ̀gá ńlá wà níbi àádámà wọn náà wá wo transfer from another to another wákàtí ń wá bọ̀ ẹ wo ńláńlá tọrọ ọba aláàjì lọ́ra wa ó wá lọ jẹ́ sí pé bàbá bàbá bàbá kan tí wọ́n wá lábàárà ẹ̀ tó mà tí bàbá wọn mọ̀ fẹ́ yà wò àti ẹkùn síbẹ̀ nù. Kí bàbá bàbá bàbá bàbá kan tí wọ́n wá lára wọn, ó wọn má dàgbà tó ti kú, ṣe é para rẹ̀ ló ti wà, ṣe é ẹkùn Ẹ wá wò ọlọ́run kú ti ń ṣe Ẹni tí wọ́n wà lára ẹ̀ ọ̀hún bí ọba ti dì í lórí kò ní kú ọ̀ǹtì tó fi fẹ́yàwó tó bí ọ. tí ó fi di ẹni tí ó tan àwọ̀ náà lára ibi tí wọn náà ti padà wá lọ lè bá ibi tẹ̀ náà jáde. ẹ̀rọ wo ẹlòmíì wà ní ọ̀rà ah, kódà ó bí mọ́tò náà ló kú àtọ̀rẹ́ nìyẹn bọ̀ wáyé àwọn ìtàn bẹ́ẹ̀ lára ṣe mọ́tò bẹ́ẹ̀ jáde. níjọ́ tó si ìyàwó náà di dọ́kè ló báyìí náà ni ọlọ́run ló ní àti àwọn ọmọ báyìí nìkú ìyàwó rẹ̀ àti mà ìyàwó náà mọ̀ òun ò tí ì máa lọ́jọ́ bá ti tẹ́lẹ̀ jọba gbọ́dọ̀ ìyàwó náà ti lóyún ó ti transfer rẹ̀ fara ẹni tí transfer rẹ̀ wa yìí pé nígbà tá a gbé mọ́tò lọ lé tó rẹ̀ táwa ń kiri ìfẹ́ ara ìfẹ́ ara ah, ọ̀gá ni mẹkáníìkì yẹn orí ẹ pé yẹn jùlọ tọ̀ á ah, panẹ́sítà àwọn orí ẹ lọ́yà yẹn máa tẹ́ lọ́kùn tí ò bá sí mọ́tò kí ni mẹkáníìkì fẹ́ mẹkáníìkà kí ni panẹ́sítà fẹ́ kẹ́nẹ́bí kí ni lọ́yà wẹ́ bá kólọ́bẹ́ ti wáyà rìn lára ẹ̀ ẹni tó ṣe mọ́tò yẹn làkọ́kọ́ lẹ́nu mọ́tò bí wọ́n ṣe bíjì ẹni tí wọ́n fi bíjì ẹ̀wù làkọ́kọ́ káwa wo gbogbo àwọn nǹkan tó kójọ sílẹ̀ ebó ti wà tẹ́lẹ̀ láti wò ó pé eléyìí lọ́ba àmúlá lè fi sílẹ̀ eléyìí lọ́ba àmúlá ẹja gbé síbi òun ló fi káyìsì ẹ̀ tí ọba sí kẹkẹ ńlẹ̀ tẹ́lẹ̀ kẹlẹ́ gbé síbi gan. ẹ̀yin náà wo nísìn ẹ̀yin ti mọ́tò kan má bàjẹ́ wọ́n ní mọ́tò wọn ni Toyota ni ẹ lọ́ra ẹ̀ńjìn Toyota sí. kó o ṣe ní kẹ́ ẹ̀ ṣe lọ́ra ẹ̀ńjìn ìdásùn àbẹ́sì ni nìkan ẹ̀kẹ́ ẹgbẹ́ ti di bí àrẹ̀ sí ọ̀rọ̀ àwọn oníbàárà wọn ti bẹ̀. torí pé ẹni tó fi lẹ́yìn ẹni pílẹ̀ òun lọ̀gá o nínú ìlọ ẹ̀kọ́ tó wá lókùn tẹ̀wọ̀n lọ́wọ́ wà lẹ́kọ̀ọ́ láti wá sáà tẹ̀sí àwọn eléyìí ká máa ronú sí i. ìṣe wọn fi sọ pálíkì àmọ́ ń bẹ wọ́n ló fi wá yanu ẹ̀ gbàgbà pé ó yẹ kẹ́rù ọmọ bà wá ni kámọ̀ wò pé bàbá lò ó tó kẹ́kẹ́rin ó tún padà gbé wa dìde látún fèsì ìrọ̀tẹ̀ wa. ọlọ́wọ́ bá ní sọlá ní àwọn tí wọ́n ń sọ yẹn kọ́dà òun tún fi òun kúra òun fìlà nẹ́bí kúra gbogbo wọn pátá á kó gbogbo wọn sọ́dọ̀ gbọdọ̀ ìfìyà mọ̀ àtàwọn èsì tí wọ́n gbé mi àtàwọn èsì tí wọ́n farabì àtàwọn èsì tí wọ́n jọ ń ṣe tó ń gbó wọn láyà tó jẹ́ kẹ́mi wọn ó lè sọ́lọ́hún bẹ́ẹ̀ bá lómi sọ̀rọ̀ sọ́lọ́hún báyìí a sì wòye bí ti ń gbàgbé ìjàmọ̀ kankan òun náà kọ̀ ó ti gbé sùn. èsù tí ń bẹ lára yẹn yóò kà máa wòye gbàgbé níbo jọ ìjàmọ̀ kankan báyìí. òun náà kọ́ òun àti èsù tí ń gbé ni èsù tí ń gbé nù ẹ̀ nígbà. wọ́n ní gbogbo oyún pátá àtàwọn tí ń jẹ́ níta yín àwọn èsù tí wọ́n jẹ́ níta yín tó ṣe nígbà ní gbogbo wọn pátá làákò ìjọ lẹ́gbẹ̀ẹ́ náà nù yẹn jáà náà ráì gbogbo yín bẹ́ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ jáà náà ráì làákò ìjọ ẹ̀ ọlọ́wà ni tọ́wá jẹ́ gbogbo yín pátá àti mùmìnì àti mùsùlùmí gbogbo yín náà lẹ́gbà inú náà ń kọjá o ayé ayé rẹ̀ ká mọ̀ lórí púpọ̀ títí ara yín lọ́wọ́ àánú rẹ̀ àwọn àbáàní kẹ gbogbo yín náà lẹ́wọ̀ ní tọ́lọ́ náà lẹ́kọ̀ọ́kọ́ àlàyé tó wà lórí ẹ̀ ẹ̀kúrò ìlànà àwọn sọ pé wíwọ̀ tí ọlọ́run bá ilé tí ọlá ń sọ ń bí òun lórí afárá tìrátì níbi tọ́lọ́run ó ti fi dájọ́ orí afárá tìrátì pásítà kọjá wọn lóun náà ní wíwọ̀ tọ́lọ́run sọ gbogbo àná lákòókò balẹ̀. ìkọjá ń kálukú náà wáyà tọ̀tọ̀ ẹlòmíà kọjá bí ìgbà tí ìtì máa bá tẹ́ tí àwọn kàfé ìyá kẹ́kẹ́ náà ó ti débẹ̀ ó ti kọjá ìgbọ́n bí kíwù kórí àwọn náà máa fílì ń pé kí kankan bẹ́ẹ̀ bí ìdógó náà bẹ́ẹ̀ lómi ó sì kọjá bí kàkátẹ́kùn fẹ́ ẹlòmí ó tún kọjá nígbà tí ká sọ yín pé ẹyẹ nígbà tẹ́yẹ sáré kọjá ẹlòmí ó tún kọjá nígbà tí ẹṣin tó lè sáré jù ó kọjá ń bẹ̀. àwọn ẹlòmíín ló tún kọjá nípa kéèyàn gun kankan kọjá nù kankan lè àwọn ẹlòmíín ó sì kọjá wọ́n fàyà wọ́ bẹ̀ ni ni ibi táwọn wà gbà kọjá yìí gbogbo ni tìrátì wa ní kẹ́nẹ́ máa ló orí lọ ó sì mú ojú abẹ́fẹ́lẹ́ lọ ó sì ń yọ̀ bí ẹlòmí o ti jábọ́ náà nìyẹn ẹlòmí ọjà sínú ẹ̀ yóò ní iye ọjọ́ tí ó lò mẹ́ẹ̀ yóò ní iye ọdún tí ó lò mẹ́ẹ̀ yóò máa bí jẹ́ àtúntò yóò padà jáde o àmọ́ náà jẹ ìyá gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó wù láyé o kó kálukú akọ́nà ronú táwọn ayá wọ̀nyí o ẹni ó fi lè jìnnà sẹ́sẹ̀ wọn ló fi jìnnà sí ìyá pàṣẹ ọlọ́run ìjọba ọlọ́run wí pé nítorí á ṣe é wọn náà tara kó gírí máa wọn náà tara ṣe é bó ti yẹ kó ṣe é. Lọ́wọ́n eléyìí ọ̀dà dínà sí wọn náà tara sí kẹ́ni, wọ́n tara rẹ̀ tara rẹ̀ ní kété. Lára eléyìí yẹn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ yẹn. Torí pé Ọlọ́run ti sọ pé gbogbo yín pátá lẹ́gbàánu náà kọjá o. Àwọn tí ọ̀wà já sí ọjà sílẹ̀. Ìtumọ̀ mi ti wá lọ́wọ́ àbá o. Lórí pé a gbogbo kálukú ní ọgbà mi náà yìí kọjá. Àwọn àbá mi sọ pé gbogbo wa láàwọ̀ ọ̀bẹ̀ ìjọ́lọ̀ sọ náà ni. Ṣùgbọ́n sá wíwọ ọbẹ̀ àfẹ́ máa jó ní iná ọwọ́ náà ọba lọ́wà wọ́n á mú àlàyé wá wọ́n mú àpèjúwe wá pẹ̀lú bó ti tẹ́lẹ̀ sí anábìwá Ibrahim níjọ́ tó yànà anábìwá Ibrahim wọnú náà lóòótọ́ ṣùgbọ́n ìjẹ́nẹ́jọ́ lóòótọ́ anábìwá Ibrahim àtẹ́wá lọ́sọ̀rọ̀ náà ọba àlá ṣùgbọ́n ìwọ iná yìí kó o sì máa jẹ kẹ́nẹ́ kó o sì máa di tútù bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n máa rí gbogbo ẹni tó bá jẹ́ olùgbọ́ náà ọba gbọ́ lódodo. ṣùgbọ́n kò wọ́n nǹkan yọba rẹ̀ àtìyẹn àtìyẹn àtòmí jamaa ẹnu inú nàdàdì ọ̀dà ẹgbẹ́ ọ̀dà ẹgbẹ́ àlùjẹ́ kò jọra wọn. torí ìdí eléyìí èwo ni wọ́n ti àwọn jọ jà ẹnu ẹni tí ó yọ̀ bọ́lẹ̀ lórí afárá sí láti jọ sínú ọwọ́ rẹ ó lè gbé wọn náà kọjá ní mọ̀nàmọ́ná. ọwọ́ rẹ lè gbé àti sí ọwọ́ rẹ bẹ́ẹ̀ tí ọmọ fàyà látọ̀ padà já sílẹ̀ nílé ilẹ̀ ẹ̀kọ́ kálukú wa náà kárùnú sí o ọlọ́wọ́ bá àlá wa ń sọ fún wa yìí pé ẹ wá rí òun ọlọ́wọ́ wa ń la àwọn kan níbi iná táwí kí ló wó fi là wọ́n á òun náà ní ìpa ọlọ́run àwọn tí wọ́n bá bẹ̀rù wọn ọlọ́run wọ́n là níbi náà tó ga. ọlọ́ni gbogbo àwọn tó wá jẹ́ alábòsí ọ̀gá àbòsí náà ti lẹ́bọ́ àti gbogbo àwọn ará àbòsí náà ọlọ́ni gbogbo wọn kọ́kọ́ láti dà ọkọ sínú náà náà ibi tó ń kálukú ti máa jábọ́ nù ojú ra àbòsí wo ní bẹ lọ́wọ́ tiẹ̀ sínú àbòsí tó jáwọ́ náà ọkọ sínú náà wọn ni ìjà wọn ronú káwọn ará ọlọ́run ọlọ́run láwọn tí wọ́n jẹ́ alábòsí wọ́n jábọ́ sínú náà wọn kí wọn náà lábòsí lọ́wọ́ abẹ́rẹ́ ìgbà ọlọ́run ọba àlejò ọlásọ yẹn ń bẹun ọlọ́ni gbogbo tó kálukú yín ṣe pátá lòun mọ̀ o gbogbo tó kálukú ṣe pátá lòun mọ̀ ọlọ́run lẹ́yìn lè ṣe ìkẹ́kẹ́ nù dáadáa òun ọlọ́wọ́ bá nà ọlọ́run tó wá rí bẹ́ẹ̀ ìpèsè tẹ́ pa léṣe kalẹ̀ náà ni ẹjọ́ jẹ́ ìbẹ̀rù ọlọ́run ìpèsè tó lóore jù de ọjọ́ náà ṣe ìkọjá nínú náà bá ń sọ yìí téèyàn ó fi lè kọjá bíi mọ̀nàmọ́ná lẹ́yìn ó fi lè kọjá bí abẹ́gùn lẹ́yìn ó fi lè kọjá bí ẹ̀sìn tó lè sáré jù mo náà ní káníkíni o ká ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ọkùnrin wa ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ obìnrin wa ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ padà lè sọ láti fi ńlá ní níbi ìyá mi mọ́ta wí ọlọ́run wa ní ẹ̀pá ìwọ̀n ọlọ́run gbogbo wọn tó bí ẹ̀ bá pè é ẹ̀yẹ́rú sìn ọlọ́run ẹjá lọ mọ̀ yìí pé àjì ti ṣe nínú ẹ̀sìn orígun kánú orígun kíláàmù náà mọ̀ ni tó ṣe yí pé ọlọ́run ọba àlá ọ̀ràn èèyàn ló fèwú náà o lórí àwa ẹrú ẹ̀ ọ̀ràn èèyàn ní àjò yé ìtọ́ pé ọ̀gọ̀rọ̀ ń léyàn lé ní àkàwọ̀gẹ̀rẹ̀ ọ̀ràn ní àjò ní o inú kánú orí fúlàmù ló náà wà o. nínú ilé ìjọsìn ilé òun ọlọ́run tọ́kọ́ wà lórílẹ̀ mọ́kà hmm, lọ́wọ́ o òun ọlọ́run bá sì ṣe ní àyè àlùbáríkà òun sì ṣe láàyè ìmọ̀nà fún gbogbo àwọn èèyàn. kódà àyè yìí àwọn àmì oríṣiríṣi tí a ṣàlàyé kódà nínú ẹ̀ náà ni ọmọ ọmọ yìí. ẹnìyẹn nínú aráàlú mọ́tà lẹ́gbẹ̀ẹ́ kàábà báyìí lọ́wà nígbà tí èèyàn bá kàwá àbùdá ààyè ń là máa ṣe náà tó wá ara gba ẹ̀gbẹ́ rẹ̀ tó máa gbà á lọ sí iṣẹ́ tí wọ́n bá kàfà àdìmọ́lúwà. jẹ̀mọ́ ọba àlejò ń sọ fún wa yìí ọlọ́wà ní gbogbo ẹni tó ló di ẹni ìfọ̀kànbalẹ̀ jama gbogbo ẹni tó bá dé ìlú mẹ́ta yóò rí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba àrètọ́lá ló ṣe bẹ̀ láyé ìfọ̀kànbalẹ̀ o ọlọ́run ọba àrètọ́lá wa ní tọ̀ tó bá wá rí ẹ̀ ọ̀ràn èèyàn ní fún gbogbo èèyàn o láti lọ sí mẹ́ta nígbà tó bá lágbára àti lè lọ ọ̀rọ̀ ìwà lágbára àti lè lọ yóò gbọ́ ọlọ́run nínú túbàmí láti máa ṣàlàyé gbogbo àwọn tọ́jọ́ mẹ́lẹ̀ yìí. ṣùgbọ́n níwọ̀n bá ní sókí agbára ìgbéná àtìgbóyà àwọn èèyàn lórí ẹ̀ ẹ bá ní àjì ẹlòmíà ní pt kọ́lé àjì kínú ẹni àjì ẹlòmíà ní à ìṣẹ́ òun ní lọ́wọ́ tẹ́mi tí ń ìjọba ní kí wọ́n lọ sí àjì wọ́n lọ àjì tẹ́mi tí mo ní sọ́ọ̀bù kékeré sọ́ọ̀bù ńláńlá ọ̀rọ̀ àjì kọjá ìlágbára hajj kìí ṣe ìwọ̀n nìkan o ọ̀rọ̀ hajj ti yín lọ o ọ̀rọ̀ hajj lọ́lá ju yín lọ o ọ̀rọ̀ hajj pàtàkì ju yín lọ o ọlọ́wà ní gbogbo wọn tá a bá fún lágbára kọ́ lọ hajj kọ́ wá ká ìmoore tó wọn ọlọ́run kọ́ ọ̀pọ̀ sí ikán kò lájú báwo wọn kó wọn ọlọ́wọ́ bá náà rọrọ̀ kọjá àjìrẹ́ tó fẹ́ ṣe àjìrẹ́ wọn ò lé nǹkan kan kún lórí wọn lọ́wọ́.

ìjẹ́ ọ̀ràn yẹn àì ó tún fìdí múlẹ̀ bákan náà nínú àdúgbò alẹ́ bíi sọ́kọ̀ bá wa rẹ̀ yọ̀ọ́ sẹ́là ní sábà fi láì bínú mọ́rù kọ́ akọ́lọ̀ bá yẹn lójú wọn. Àlẹ́bí sọ fún wa yìí pé opó láàmú wa márùn-ún ni. Àkọ́kọ́ jẹ́ òun náà ni kéèyàn jẹ́ tí ó ma ọlọ́run ọba tó dáa. Ó sì nígbàgbọ́ nú rẹ̀. Wọ́n máa yẹn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọba ní ìyẹn nígbàgbọ́ nú ọlọ́run ọgbà fóun lọ dá ọ ọgbà fóun ní ṣèjẹ ẹ̀mú ẹ òun ló lè pa ọ òun ló lè jí ọ òun lọ lágbára lórí ẹ ìtumọ̀ rẹ̀ náà wá ní wípé ọ máa tẹ̀ láfẹ̀ẹ́. bákan náà anábì sallallahu alaihi wasallam wọ́n máa bàdá sípò anábì òṣìṣẹ́ ọlọ́run ni ìtumọ̀ tiẹ̀ náà òun ni kò gbà lódodo ńkọ́ wá rí ó sì máa tẹ̀lé ńkọ́ ẹni tó ṣe sọ́lọ́ lọ́wọ́ ààrẹ ìwọ sọ́lá tí ó náwó pè nílé ṣùgbọ́n tí wọ́n sọ pé láàrin ẹbí mi wà àwọn ò lè ṣe ẹ́ àti ìṣeré wọn ti bá òṣèlú onígbàgbọ́ náà lẹ́bi wọ́n ti ṣe lọ́mọlẹ́yà lẹ́bi wọ́n bá pèrè lọ́mọlẹ́yà lẹ́bi àti láàrin ẹbí mi báyìí ó mọ àwòṣe kára rẹ̀ ó kù máa sọ pé ìṣọ́ àwọn ìmínú òṣè lókun ìgbà tó bá jẹ́ pé ní tí wọ́n sọ yẹn lódodo àlẹ́bì sọ̀rọ̀ yìí. onídẹ̀ẹ́lẹ́ ìjẹ́ máa mùsùlùmí Òpó àkọ́kọ́ nìyẹn ìnígbàgbọ́ nú Ọlọ́run láti nígbàgbọ́ nú àlẹ́bì tó rántí wa. Bákan náà, ìmọ̀ akírun lójú méjèèjì, ìmọ̀ akírun bó ti yẹ káàkì. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà lọ̀rọ̀ zàgá. Ìbí a máa sọ dáadáa wípé ọ̀rọ̀ zàgá tó rò káyọ̀ lówó lọ́wọ́ ìpínlẹ̀ fúnnu tiwa lọ́jọ́ máa wò ó tó wọ́n ti bẹ̀ àwọn láì wọ́n bẹ̀ àwọn èèyàn àwọn èèyàn ní owó ṣẹ́bí láàrin nìsí fún àsìkò òṣèlú dé nìsí láàrin ìgbẹ́ táwọn èèyàn kó wọ́n ń kọ́ stéèjì kan jẹ́ oní ìdíwọ̀n ojú wọn tó ráyè oríṣiríṣi wọn rà kalẹ̀ bí wọ́n ti ń pín ẹ̀rọ lọ́ta bẹ́ẹ̀ ni wọ́n ń pín màsíìn kèé ṣe ní ń pín o kèé ṣe gọ́ọ̀mẹ̀ntì ní ń pín o àwọn individual táwọn náà ń lé tó pé àwọn fẹ́ di kò kan mú ní o ọ̀rẹ́ ìgbà a lè mọ̀ pé ó lọ lọ́wọ́ àwọn èèyàn tí kò wá tó nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ tí ó fi yọ mùsùlùmí àdúgbò rẹ̀ mùsùlùmí inú ẹbí ẹ̀ tó fi ó kú ìgbésí ayé wọn náà ni ìjà ń yọ nígbà tí yẹn bá ti lágbára àti lè lọ èyí tó ti ṣe àwọn ẹ̀ náà lọ̀rọ̀ Ramadan tó ti wá nínú títóbi àbísí eléyìí jàmá mùsùlùmí tí a bá wá ń sọ̀rọ̀ nípa láì ọ̀pọ̀ àwọn tí wọ́n ti múra àti lọ báyìí wọ́n ń bẹ lọ́run kó kọ́lọ́n kó káwa náà kúnnú wọn kò sí jù ẹ̀ kò sí jù báyìí náà abẹ́ lọ́run kọ́lọ́n kó káwa náà kúnnú wọn. ìlọ sí àì òun náà ni kéèyàn ńlá ní àkóhùn fẹ́ lọ sí Mákà. lákòókò tí ẹ̀sìn sí ilẹ̀ ama máa lọ sí àjìnlẹ̀ afẹ́lẹ́ yìí náà ó gbà kọjá èyí ṣe pé kọ́ọ̀tù wá dìde nígbà kan olúwọ náà lọ sí mẹ́ta kí náà lọ sí sí àjì lákòókò wo. àsìkò ṣe àjì ìmúra ṣe àjì bẹ̀rẹ̀ láti oṣù ọdún àti ọjọ́ mẹ́wàá nínú oṣù dòlẹ́hìjà ìjàmọ́ mùsùlùmí. bó ṣe wá yọ òun náà ṣé gbogbo àti ìṣòlò kádà karùn-ún oṣù ṣàwá ìta ọ̀sán mẹ́ta náà láti máa fi ájì ni ìmúra lẹ̀ ni. gbogbo iṣẹ́ ájì pátá bẹ̀rẹ̀ yẹn yan rẹ̀ náà lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kọ́kọ́ tọ̀hún tó lọ ṣe tàwáàbù wọ́n á fẹ́ tàwáàbù kúdù gbogbo ẹ̀mí ni àwọn ìyókù yẹn bí ọjọ́ kẹjọ náà ní sẹ́tò bẹ̀rẹ̀ ju olówó sáájú Amẹ́ríkà ọjọ́ kẹjọ náà ní ju olówó sáájú jama mùsùlùmí ọwọ́ àti lásìkò ọjọ́ tá a pé ìwọ́n tó lọ àìsí táwọn kan jẹ́ elétò tí wọ́n wá jẹ́ mọ̀dà wípé ìjọba wọ̀ lóòótẹ́ látòrọ̀ mọ́sanwó mi ni kò ní ní àjò àwọn tí wọ́n ti máa bẹ̀ tí wọ́n ti ń lọ àwọn àsìkò tí wọ́n ti lẹ́ ní iṣẹ́ kan tẹ́ẹ̀sẹ̀ ọgbọ́dọ̀ tó fi wọn lẹ́nu o. ó pé wàhálà ta kò sí láyé wa lẹ́nu ní kálukú náà máa ń fẹ́ rí rẹ̀ pé ah, mo free láti ṣe nípa òun náà ah, àásùrọ̀ ni mo san owó ara mi bẹ́ẹ̀ ni wọ́n lọ san owó ara ẹ̀ ṣùgbọ́n ó tẹ̀lé àwọn tí wọ́n bá kó yín wá ó sì máa follow rule and regulation ìjọba fún yín. ìyẹn ló fi ní sí àrẹ fi pé torí di eléyìí ọ̀rọ̀ àì ó lásìkò tẹ́sì ìbílẹ̀ tá a máa lọ sí bákan náà ìyẹn nìkan kọ́ ó sì láwọn tẹ́tà àti tá a jọ fún yẹn sí àì. a máa pààyàn nígbà tí yẹn bá rí àwọn kan tó bá kọ́kọ́ dé mákà ìjọ kọ̀ọ̀kan máa wá sí ni pé wọ́n ti ń kan yín abẹ́rẹ́ ìgbà afọ́ndorí náà ìjọ ti ń kan yín náà wákàtí ọdún tọ́lọ ní yọ̀ǹda umra àwọn náà ti ṣe àbẹ̀lọ́ nǹkan lọ́nkú ṣe ájì rọrùn. ẹnjọ́ ọdún tọ́lọ́ ń yọ̀ǹda umra a ṣe tọ́hún pẹ̀lú arábìnrin kan àjọ lọ arábìnrin ilẹ̀ gbà bí us ló ti wá ṣùgbọ́n àti nàìjíríà láti jọ lọ. a ṣe tọ́hún báyìí tí ń béèrè káàkiri gẹ́gẹ́ fún gbòòrò ṣe kàn yín subhanallah ọba nínú iṣẹ́ púpọ̀ jọ náà pàápàá jùlọ fún àwọn kọ̀ǹdíṣàn kankan àmọ́ kó bẹ̀rẹ̀ wà. ẹlòmíràn ti wá ní ẹlòmíì bá dé àjì ẹ máa mà yín pé irú àwọn yóò ní ti ti àrísàn fún àjì tí wọ́n wá torípé kí ni torípé ẹ máa rí gbogbo àwọn ìṣẹ́ tí wọ́n máa ṣe káàkiri wọ́n kàn sá máa rìn káàkiri wọ́n máa wọlé kọ́ka jù ọ̀sẹ̀ ìwọ ló ń jẹ̀rẹ̀ káàdì kíní ká sá ó sá máa rìn tí ò ní káàkiri àwọn téèyàn sì lè dé wà náà tó rẹ pé ládàá àwọn èyí tó lọ ziyara rẹ̀ ń bẹ tó lọ ziyara rẹ̀ tó lọ káládá bẹ́ẹ̀ ló bá wà ni ó fi kírun dáàrùn jọ jimá ìka ni ó kì ní mọ́tà ẹ̀rọ ń fẹ́ lọ sí tó ní ara ẹ̀kọ́ máa kó ẹ̀rọ máa jẹ ládùú ládá tí fẹ́mi kéèyàn ó kírun ọ̀ràn yẹn ní kàárà ládùú ládá fẹ́mi kéèyàn ó kí nábìlà káà ah, ẹ̀gbọ́ nígbà wo ni lẹ́tọ́ dé ìlú tó ti wá ìlú tó ti wá nítorí mo fẹ́ sọ yóò sí nílùú ti wá ìlú tó ti wá sí náà bíò sébù àbí ìlú sébù ìlú ti wá ìlú tó ti wá á ah, iná lọ́rọ̀ ojú rẹ̀ yìí abẹ́ rí jẹ ah, gbogbo táàbì náà ṣe kí ló sì fẹ́ ṣe náà lọ́rùn tó fẹ́ di náà ṣe. orí ìdí eléyìí jàmáà iṣẹ́ àjì ó ti ní àsìkò tá a ó ti láwọn nǹkan tá a ṣe ń bẹ̀. àwọn tá a bá ṣe ń bẹ̀ ni ká mọ̀ ká tó lọ. èyí ti ní àjò owó yìí pọ̀ kọjá kí yóò ṣe lógo. ẹja wa lọ mọ̀ pé ìdájọ́ ọ̀ràn yẹn ní gbogbo mùsùlùmí o kí yóò sì tẹ́jú kí yóò ti lágbára láti lọ. kí yóò fọ́ra fún àpàdà ṣe tó lówó lọ́wọ́ àpàdà máa ṣe fọ́ra fún o torí bí mo àpàdà máa ṣe àti ètò nìyẹn nú ẹ̀sìn o àti ìsàsìkò lóko ìlàsìkò láàyè eléyìí ti dìbò lẹ́nu àdúgbò àbá Abdullahi bin Abbas sọ̀rọ̀ wáyé ní tiwọn. Ọlọ́run sọ fún wa yẹ pé gbogbo ẹni tó bá ti ní èrò àti ṣe àì kó yá tètè yára lọ o nígbà tó bá ti lágbára ẹ̀ kó yá tètè kíni kó yá tètè yára lọ nígbà tó bá ti lágbára ẹ̀ torí kó tẹ́ ṣe òun tó lòun fẹ́ lọ yẹn àìsàn mọ̀lẹ́ padà dé tí kódà gbogbo ohun tó mójúlé ní dúkìá kódà ló sì lọ́wọ́ rẹ̀ mọ́lọ́lá o kódà oríṣiríṣi àwọn nǹkan ló lè já wá tó lè di lọ́wọ́ kọ́ mọ́lọ́ àjò ó sì ti wà nù wípé ọ̀ràn ẹ̀yàn ọlọ́run tó yẹ kó ṣe kò ṣe nù oríṣiríṣi ilé ìjọba mùsùlùmí ọ̀rọ̀ àì nǹkan tó yẹ ká múra sí ni o ẹ wá já lọ ọmọ ìjàmbá mùsùlùmí àjì ti ṣe taari yẹn ká lọ mọ̀ wípé ìtẹ̀lá òfin ọlọ́run ọba ni o a sì tẹ̀lá fẹ́ ọlọ́run ọba àlejò ọlápá wa ni o a sì gbàgbà fún ìtẹ̀lé òfin ọlọ́run ọba ni o tó bá yẹ pẹ́lẹ́ yìí ni wọ́n ń bẹ́ẹ̀ àì àti pé kò sí iye téèyàn kó lọ sí àjì láti fi ṣe àjì tó pọ̀ o àbẹ̀lẹ̀ ọba àlejò ọlá gbogbo àwọn tí wọ́n ti fún parí ètò lórí ilé lọ ọlọ́ba wa ṣe ní àlọ́bọ̀ gbogbo àwọn tí wọ́n ò tiẹ̀ tí màbá àwọn náà lọ tó sì wà nínú ètò ọlọ́run fún wọn lọ ọlọ́run قمت mọ́ta àti ní ọ̀rọ̀ báwọn náà ọlọ́run يا اللهم ارنا الحق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ولا عاقبة للمتقين ثم الصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن بعد اعلم عباد الله أن للحج فضل عظيم يجب على المسلم أن يرغب فيه وردت ذلك وردت عن ذلك أحاديث منها أن رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه ومنها آل ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الذنوب والفقر كما ينفي الكير القبض الحديد والذهب والفضة وليس للحاجة المبرورة ثواب إلا الجنة ومن آه، عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله عز وجل ولم يرقد ولم يرقد وجاء يوم ولدته أمه متفق عليه وعلى الحجاج إلى بيت الله الحرام بالعلم والعمل بما تقومون به من الأعمال كي يكون حجكم حجا مبرورا واجتنبوا عما يجعلكم عظيم الأجر والثواب ọ̀pọ̀ fún ọlọ́wọ́n ọba ọba tó fẹ́ pé gbogbo ẹni ọba ti jẹ́ ẹni eré ọlọ́wọ́n ọba yìí máa mú ní ayọ̀ rẹ ni ẹni ọba ti jẹ́ alábòsí ọlọ́wọ́n ọba yìí máa mú lọ́tà ni. bákan náà àti ìbọ̀tán dáadáa yóò máa jẹ́ ti gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́ máa bá anábì wa Muhammad àwọn ará ilé àtàwọn sọ̀rọ̀ àbàlẹ̀ gbogbo àná Aji, tọ́lọ́wọ́ ọba rẹ̀ lékè ọlá ṣe lópin ká lọ ọlá tó pọ̀ ń kéèyàn ṣe kéèyàn ó fi lọ kéré nínú tí aji. kéèyàn lọ gbogbo ẹ tó wù kéèyàn lè kí tún sọ pé tí lọ ń lọ lọ téèyàn wá lọ ájì ó sì bó ti yẹ kó ṣe tówó yẹn wá lè yẹ kó jọ wá lójú pẹ̀lú tí bẹ́ẹ̀ fún yẹn. èyí ló fà á lóbi jẹ́ sí wípé tóbi rẹ̀ ó pàtàkì fún gbogbo mùsùlùmí fóun náà sojú kòkòrò wípé báwo lèmi náà tiẹ̀ ṣe lọ àìsí nínú ìgbésí ayé mi. àwọn àdìsí tó pọ̀ lọ wá nípa ọlá tí ń bẹ fún àìsí. ìṣẹ́ nínú ẹ̀ lẹ́tà bá àbúrò rẹ̀ àgbà àkọlọ̀ bá ẹni fún wọn. wọ́n ló ti fi ọlọ́run ìṣọ́ ọlọ́run ọlọ́run kún wọn bá ó sọ fún wa o. wípé ní àìsí téèyàn bá ṣe tó bá jẹ́ ájì káńpé ní ájì mabrur nke wò láńpé o náà ni lọ pẹ̀lú zádùn halal ìtẹ̀yàn bi lọ owó ya fi lọ èèyàn pa amọ̀lẹ́kùn tí lọ lọ yẹn tó dọ̀hún tó bá àwọn oríṣiríṣi tó yẹ kéèyàn ṣe láti pé tó lè bá irú àbẹ́bí wa ní ájùmọ̀ burúkú téèyàn bá ṣe kò sí ẹ̀sán kan tó ṣe déédéé ẹ̀ tó le tó pé ẹni ìlú ṣe ájùkáwá pé ká dáa fi tètè tó ṣe láti alẹ́sàn tó ṣe ó ju àlùjànnà lọ jàmá mùsùlùmí àdéhùn yìí kí máa mẹ́mẹ́ ronú púpọ̀ pé a dákun èdè ló wá kó lọ́wọ́ tó ọsọ ìpè dákun mo fẹ́ ra mo fẹ́ ra àlùjànnà. ìdákun jàmá ìlọ́lọ́ ìyẹn lè bèrè àlìjẹ́ náà ẹ jù lójú ẹni ilé ilé ni máa wó pẹ̀lú àwọn akẹ́kẹ́ fẹ́ kò sí ìṣẹ́kẹ́nẹ́ kò ọ̀nà sí fẹ́ ẹni kọ́lé ló wù fẹ́ rà ní kò sí ìkọ́lé ìdí ọ̀hún ẹnìkan yìí náà

àwọn tẹ́sí òye náà fẹ́ ẹja wo ẹja fún ní pálọ̀ rẹ̀ ẹja fún ní yàrá rẹ̀ ó fi ọjà rẹ̀ tó mọ́ gbàdé jẹ́ fún ajáre òkú dákòókò nulẹ̀ láì lè tó rí nulẹ̀ lò tí ilé tó pàdùkọ ọbẹ̀ kọ́ náà nìyẹn wọ́n ní kọ́ lọ àìjọ ń lọ pé ilé ọbẹ̀ kọ́lé ọbẹ̀ kọ́lé àìj àníbi ni kò tẹ̀sán tó ṣe déédéé pé yẹn ṣe àìj tó ju káàsọ fún kọ́mọ làdìjẹ́ náà lọ kó bàbá ti ṣe bó ti yẹ kó sí o àdìsí yìí náà tún wá tó ti tó wá lójú kòkòrò àìj bàbá àdìlá ìbọn màtún yọ̀ǹga ilé ànábì tilẹ̀ mú yín wá ó mú wá ní títà amúrù ni ànábì ni ẹ máa ṣe ájì tẹ̀léra wọn ó pọ́nà tó mo ṣe lẹ́ẹ̀kan tó tó ẹ máa ṣe wọn bá lágbára ẹ̀ mo ṣe lọ́dún ní kó tún lọ́dún tí wọ̀ kó lágbára tó lọ ni pé láàrin ó máa ń lé ẹ̀ṣẹ̀ dànù fún yẹn ni ó sì tún máa ń lé òsì ó máa ń lé dànù fún yẹn lùgbèsè ayé yẹn ọ̀rẹ́ ìlà nìkan tó wá kọ́ àdéhùn wá sára ṣe yé wa pé tá ọba yé ọ títí máa yàn títí máa dànù yẹn lọ wo àwọn irin iron ẹ̀rì kó máa ń tí máa ń tí lára rẹ̀ báyìí òun ló dà gẹ́gẹ́ bí nǹkan tí a máa fi gan nǹkan tó jẹ́ bí tó ti pẹ̀tà lára rẹ̀ kú. ẹ̀wọ̀n gold tí tí bá wa gold tán tí bá gbé kalẹ̀ tí tí gbogbo alálẹ́ dá mọ́ tí gbogbo alálẹ́ dá mọ́ tí bá wa òkúta gold tán lẹ̀lẹ̀ tí gbogbo alálẹ́ dá mọ́ tá a bá rí o. ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n fọ̀ tán ẹ jẹ́ kí wọ́n fọ̀ kí wọ́n gbọ́n gbogbo ìdọ̀tí ara rẹ̀ nù tán kò sẹ́ni tí ò ní mọ́. orí ìdí eléyìí òun ní máa gbọ́n ẹ̀ṣẹ̀ dànù òun ní máa gbọ́n òsì dànù gẹ́gẹ́ bó ti pẹ́ sí wípé ká gbé irin síná gbogbo ìdọ̀tí ara ẹ̀ lọ́gbọ̀n ẹ̀ dànù ká gbé góòdì síná lọ́gbọ̀n gbogbo ìdọ̀tí ẹ̀ dànù ká gbé sílùkà síná lọ́gbọ̀n gbogbo ìdọ̀tí ẹ̀ yọ́gbọ̀n dànù gẹ́gẹ́ bí àjèjì rí lára nìyẹn ilé táwa wá ń sọ yìí àlejò tó wá parí ẹ̀ àlejò wa ni kò sí ẹ̀sán tó ti ájò tó ti àwọn eléyìí tó wá ṣẹlẹ̀ lọ́dún kan ìdí ìsọ ilé òtí ìpẹ́ púpọ̀ tó ní kọ́dù kan ní ìdílá kó ní ọ̀nà ọkọ̀ bá ń lọ ọ̀là mọ́ jọ náà ẹnì yẹn wá gba kọ́ọ̀lù. yóò ní wá gba ní ìta wá ń kí wọn ká kódà báwo ti tóun ti dé báyìí owó tóun mú lọ sí múra yẹn wọ́n ń sọ kókó wo fi ṣe bísíǹnẹ́sì kan òun ní rárá múra lòun gbé lọ tóun tí wọ́n ń darí múra báyìí owó tóun padà wá rí tóun padà tó wá ṣe fóun ó dọ́bù dọ́bù lọ́nà eléyìí àbẹ́rẹ́gbà ìfún sọ yìí kó mi sára mi kú ọkọ̀ sọ yìí náà láàrin ẹni tí ó jọ lọ múra pẹ̀lú ìmẹ́ntọ̀hún gbogbo nǹkan kan máa ṣẹ̀yìn yẹn kó wọ́n jọ lọ múra ni. ìgbà wa ń lọ tí wọ́n ti fi bùkọ́ ìlú tán ni wọ́n á sọ pé ẹni táwọn ìjọ ṣe ń ni. ó láwọn ọ̀rọ̀ kan táwọn sọ fún ìgbà wọn lọ. pẹ̀lú yẹn ń sọ pé owó yẹn ń gbà tó kódọ̀ ọ̀hún bí bí sẹ́ẹ̀dì kan àyẹ̀ tó fún ọ̀dọ̀ rárá múra lòun ò fi lọ. àwa mùsùlùmí sì ń tẹ́ yé wa ẹ jẹ́ kí nǹkan òkú yé wa sí o. àti múra àmẹ́bí dáhùn yìí pé gan-an

ẹnìyàn ò ṣe lọ́wọ́ ànábì ni pẹ́nìyàn bá darí àtìdé yóò dé gẹ́gẹ́ bí ọmọ sẹ́rẹ̀ẹ̀sẹ̀ bí tí lọ́rùn jẹ̀mọ́ ẹgbẹ́ yẹn bá wá rí èló lọ́ra èló ló lè kọ́ ọ́lẹ̀ fóònù ẹsẹ̀ ó wà dọmọ tuntun ìyẹn ló bá ló jẹ́ gbogbo ẹgbẹ́ tó darí àjì èyí tí wọ́n máa dààmú rẹ̀ pé ẹ̀ èló ló bá rí lábọ̀ dákun wo ẹ̀ lómi bí zẹ́mzẹ́m ààrẹ náà lómi zẹ́mzẹ́m lóòótọ́ ṣùgbọ́n ìyá nìkan èyí wọn tó máa fẹ́ bá ara jàrá ní àti nǹkan tọ́ ẹ̀rí bí ọmọ jàrá ní àtọ́ òun dúró ìwé jàrá ní àtọ́ nǹkan tọ́ èyí tí jàrá ní àti nǹkan tọ́ ẹ bá ara kan bọ̀ wá èwo ní dami lára ó ti wájú pé jàrá ní àlò ń béèrè èyí ń lọ èyí ń sọ wọn pé pẹ̀lú ògbọ́ ọlọ́run kò wà lára bàbá yìí kò wá lè fẹ́ fẹ́mi náà bẹ́ lọ́wọ́ mò ń lọ kàá bàbá fẹ́ lọ tàwa kó o lè pé kó o bá wà Ìjọ wa rántí nípa, lọ lẹ́fẹ́ lọ sí ìjà ìjàdá tí máa ra nǹkan. Ẹbí mi náà wá jàlàmí àti ń tẹ́kọ̀ ẹ máa rà bọ̀. Ọdún mélòó lẹ́bi lo jàlàmí àwọn tí òbí ní kápọ́ mọ́. Ọdún mélòó lẹ́bi lo tí òbí ní kápọ́ mọ́. Ṣùgbọ́n àti ọmọ ọ̀sẹ̀ lọ́hùn, òun ló ṣe pàtàkì o. Àlejò wa já mọ káàdì mọ̀ sẹ́ni tó darí àì. Àkọ̀yẹ ká fojú kéré ibi tó lọ yẹn, tó bá dé ọ̀yẹ́kẹ́ lọ kí

gbogbo tó ti ń palẹ̀ máa ti lọ àti wọ́n tó ti ẹ̀mọ̀ kọ́ lọ lọ́yẹ̀ fún bàbá parí ìjòkó ní tábà parí tọ́bá kírun tọ́bá yìí lẹ́nu wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lẹ́nu ayé pé mi náà lọ àjì lọ́wọ́ àbẹ̀ ọba ti sọ́run mọ́ dẹ́jà ẹ̀ nínú àwọn kẹtọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run mọ́tà kàwá náà fún ẹni tí ó lọ ìlànà ti yàrá hamu rahmin ká nímọ̀ nípa àwọn iṣẹ́ àjì tàbá wá nímọ̀ nípa ẹ̀ ó tọwọ́ wa náà ká bó ti yẹ ká ń gbàgbà bá débẹ̀ o ọ̀pọ̀rọ̀ náà àwọn èèyàn ní máa ń ṣe ń tọ́lá wọn ní àjì o àsìkò tó yẹ kọ́lù ní ọwọ́ àlàáfà ẹ̀ lórí lè wà lóòtẹ́lì o àsìkò tó yẹ kọ́ àlàáfà ní olè kọ́ nígbà ogun orin yẹn o àlàájù àrọ̀fà wọ́n ọ̀nà àjì rárá nǹkan kan ò àjì nìyẹn. gbogbo àwọn àyè tó ti yẹ kó lọ sí sí olóore kó dé kọ lọ gbalada o débẹ̀ ọ̀nà jòkó tó èyí tó ń sè yẹn àjì rẹ̀ lè má jẹ́ àdúgbò tó ìkàkọ́ tó tọ̀ wọ́n àwọn iṣẹ́ ẹbú ló lọ ṣe àwọn obìnrin míì aburú lómi míì bá lọ gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ kò ní àjò àti gbogbo àwọn aláràbá aláràbá mi wọ́n kàn so obìnrin olómi mọ́ nígbà tó dé àjò nígbà tó wọn lọ́kọ tí ó gbé ilé òun lọ wọ́n á so mọ́ tó wọ́n yọmọ jẹ́ ọkọ ẹ̀. ọ̀wá rí yẹn gẹ́gẹ́ bí ọkọ tó ń dà wọ́n bá ti ṣe jìnnà oṣù báàgì ẹ̀jẹ̀ o. Gbogbo àwọn sẹ́tọ̀ yẹ ká ṣe ẹja ṣe, gbogbo tó ti yẹ ká jìnnà sí ẹja jìnnà sí, káàdì wọ́n bá lè jẹ́ ájú mọ̀bùrù. Lẹ́yìn bá ti wá ń lè ṣe tí ọ̀yẹ́ kó ṣe, àbí nítorí ẹ kó ṣe tó fi ilé tí ó èèyàn lè mẹ́rin ládà o, yóò wá jẹ́ paranẹ́bí. Wá wòye millions of naira, èèyàn san five, kéèyàn wá san adúrú mílíọ̀nù, ó tún mọ̀ wá ní ládà áì. Ẹ̀rọ ọ̀dọ̀ náà ọba àlejò ọlápọ̀lọ̀ nǹkan mẹ́jà tó torí ìṣẹ̀lẹ̀ òkè tó ti múra ájì ájì èsèré o à ń o a lọ di bọ́ọ̀nù èdè ìyẹn ni ká lọ di ọmọ tuntun lẹ́sẹ̀ lọ́rùn اللهم انصر الإسلام والمسلمين ودمير الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم أكف لنا الإيمان وسجن في قلوبنا لنا كفر الرسول والإسلام واجعلنا من الراشدين اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب اللهم ربنا أبلنا من أزواجنا وذرياتنا وتعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة ولينا من أمرنا رشدا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم الحمد لله